إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدب فون الله الله سبحانه وتعالى ترى صلاته ونبوى محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ ọlọ́run tí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣí ọlọ́run àwọn ará ló ń ṣí ọlọ́run ọba tó máa bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wá ọláìjẹ́ kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọjọ́ sátọ̀dé tí ó bá gbẹ̀yìn oṣù a máa ń filẹ̀ láti lè gba àwọn ìbéèrè ní ọ̀kan òjọ̀kan tí a bá ní àwọn ìbéèrè bíi mẹ́wàá òun náà ni a ti kọ sílẹ̀ tí a máa fọ èsì lé wọn lórí insha Allah. alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹni tí ó ń kírun lẹ́yìn imam tó sì já sí pé òun náà ka fátíyà àti tiẹ̀ náà lẹ́yìn imam jẹ́ ni ẹ ní àǹfààní wa alaikum salaam wa láti ka sọ́ọ̀tì fásíà rẹ̀ síwájú kí mọ́mù kó tó ta kó tó ka tiẹ̀ tán. Nàmọ̀ alhamdulillah ìka sọ́ọ̀tì fásíà lórí inú. Ààrí tí a ti ṣàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ nítorí eléyìí. Min arkani asfala nínú àwọn orígun ìrún ni. Tó dá pé mọ̀ntáraka á فلا رفع له الكلم تبص لكيركا كان لا يكفى فيها انتم منكم نيركا بين الذين باكي يدفينو تبص لكفى فيها آمين إذا يرى نبي محمد صلى الله عليه وسلم يقول لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب anábìnrin kò sí irun fún ẹnikẹ́ni tó bá kírun láì má ka fatiha eléyìí ni ọ̀rọ̀ tó rinlẹ̀ nìyẹn ó sì wá dá sí pé ìmáàmù gbọ́dọ̀ má ka fatiha bẹ́ẹ̀ náà ni àwọn tá ń kírun lẹ́yìn ìmáàmù àbẹ́ni tí ó dárun kí èyí ó wù irun káfẹ́ kí nínú ẹ̀ irun ìdá máa kí lóru ni àbí ìdá kí lọ́sàn-án àbí láàárọ̀ ni ìrun náfìlà ni àbí ìrun ọ̀ràn yàn ìmáàmù lajẹ́ ni àbí irú ẹ̀yìn oníkálukú wa ọ̀rọ̀ tó nílẹ̀ òun náà ní pé a kà Suratul Fatiha ìdẹ́jọ́ ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a gbéyàwó ní sin tánàbì ní láàtọ̀ láàtà anábì ní kò sí irun tó lálàáfíà ẹni ìrun ni lèman fún ẹnikẹ́ni ẹni èèyàn tí ó bá ti kínú irun òrùlé lálàáfíà gbogbo ohun tí ó bá kí ìgbàkígbà tí ó bá kí iye òǹkà tí ó bá kí lèman lámù yá pa bí fatiha ti pìtà fẹ́ni tí ó bá ti ka suratul fatiha torí eléyìí mọ́mọ́ ó fatiha àwa jamaa náà àwa náà gbọ́dọ̀ mọ́ fatiha yálà ìmọ̀mù tá a kírun lẹ́yìn ẹ̀ ó ka kí ó sókè àbó kí ó sílẹ̀ oníkálùkù wa lákàfà ti hàwà tọ́ ó jẹ̀dá sí àwọn onímọ̀ wọ́n ní ìyàpọ̀ ẹnu lórí ìgbà wo gan wá ní èrò ẹ̀yìn mọ́ mú kàfà ti hà tètè wọn àrí nínú wọn tí wọ́n ní àwọn èrò ẹ̀yìn mọ́ kàfà ti hà ní ìgbà tí ìmáàmù bá ti kàfà ti àti ẹ̀tàn tó bá ti ní wọ́n lọ gbọ́ ní sátì ní àmì wọ́n ní kí máa mú dúró díẹ̀ fún wa káfí kàti fi wa ẹni bá ti bá ń fà mí láti kírun ní haram ní maka àbí ní madina a rí pé léyìí òun ni nǹkan tí àwọn ọmọ ń sábà máa ń ṣe níbẹ̀ àdínlọ àwọn onímọ̀ tí wọ́n ní èrò ẹ̀yìn wọ́n mọ̀ ká fásitì àwọn ní ti tẹ̀ǹtẹ̀lé nígbà mo bá ti ń ka àyà kọ̀ọ̀kan nínú fatiha tí máa ń bá ní alhamdulillah rabbil alamin àwọn náà sọ pé alhamdulillah rabbil alamin arrahman arrahim ani arrahman arrahim kí ló dé torí pé a lẹ́tọ̀ ní gbogbo tá a fẹ́ ṣe lórí ìrun ká máa síwájú mọ́ mi ṣe àìsíwájú mọ́ mi ṣiṣẹ́ bẹ́ẹ̀ láì síwájú máa mú sọ nǹkan tó ní ṣe pẹ̀lú ìlú tá a jọ ń kí. arákùnrin muhammad sallallahu alayhi wa sallam ó ní innama ju'ila al-imamu liyutamma bihi. arábìnrin ẹ̀rí ìmáàmù yín ọlọ́run ní kó máa bẹ́ wájú yín kẹ́ lè bá lè máa kọ́ọ̀sì rẹ̀ nù. ìní pé yóò ṣe ti ẹ̀kẹ́ tó ṣe ti yín. torí ẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè ṣe wá ààlẹ́tọ̀ láti ka fáàtì àti wa síwájú ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù ta ti ẹ̀kan tọ́ àánà ẹ̀ṣẹ̀ wá mọ́mú ẹ̀ṣẹ̀ wá ń parí akatiwa tán mọ́mú ẹ̀ṣẹ̀ wá ń ka àti ti àbí a ti parí kí mọ́mù tó parí ìyẹn nìyí general rule nìyẹn àkí síwájú ìmọ̀ọ́mù ṣe àlámọ̀ rí irun àyàfi tó wẹ́ pé àlámọ̀ rí irun lè kò kan àwa àmọ́ wáyé bẹ́ẹ̀ nígbà tí àníyàn ìṣe kan ti yàtọ̀ síra wọn bí ẹni tó ń kírun sọ̀rátòlì Maghrib lẹ́yìn ìmáàmù tó ń kírun sọ̀rátòlì Isha nígbà tí inú ẹ bá ti pé mẹ́ta òun lè sára mọ̀ kò sáà nítorí pé òun fẹ́ kọ́ sí ìmáàmù kó wá fẹ́yẹ kan fún kí Maghrib máa wá dà gẹ́gẹ́ bí ṣáì so ìyẹn nìyí bá níyẹn bá ti yapa lásìkò lẹ̀ kò sáà burú ń bẹ̀ àmọ́ bí táníyàn ò bá ti yapa àbí nínú àwọn nǹkan míì títí tí àníyàn kì í yapa rẹ̀ àìsíwájú ìmọ̀ọ́mù láti lè ṣe òṣèlú muhammad sallallahu alayhi wa sallam ó ní amma yakhsha ahadukum an yarfa ra'sahu qabla imamihi an yaj'ala Allahu ra'sahu ra'sa imam ó ní sẹ́ni kankan nínú ilé ẹ̀fáyà ni kọ́nà tó máa sọ orí orí kẹ́tẹ́kẹ́tẹ́ nígbà tẹ́ ẹ bá ń síwájú ìmọ̀ọ́mù gbórí sókè. Okay àwọn onímọ̀ wọn ni ìjì ọ̀rọ̀ yìí ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́lápẹ́ńtà kan bẹ tí yóò mọ kírun lẹ́ni tó ti mú gẹ́gẹ́ bí àláàdà kó mọ síwájú mọ́ọ̀tún ṣiṣẹ́ rẹ̀ ìkan náà ni ó ṣe lọ́nà ọba yí àwọn ẹ̀ padà sí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí kọ́lápẹ́ńtà ọjọ́ àkèyà ń bọ́ lọ́wọ́ bá gbé dìde ọlọ́run gbé dìde gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ so a lẹ́tọ̀ọ́ láti mọ síwájú ìmáàmù wa ṣe ẹni àlànà tá a bá fẹ́ ṣe lórí irun àyàfi èyí tí mọ́jẹ̀mú irun táǹkì tó bá mú wá lóko. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wọ́n ní kí ni ìdájọ́ ọ̀mùtí ìdájọ́ ọ̀mùtí méjì ni ọ̀nà méjèèjì tó pín sí. Si, ó ní í ṣe pẹ̀lú ipò wo ni ọtí mímu àbí ọwọ́ mi ọtí mímu ló ṣe ń bẹ lọ́dọ̀ ọ̀mùtí láì sí iyèméjì ọtí mímu haramu ní nínú Islam ọlọ́ni yá ayọ́ lẹ́dí náà amánu ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo innamal khamru wal ansab wal azlam wal ansab oríṣi من عمل الشيطان ṣe tọ́ تفلحون. ìlẹ̀ ẹ̀dẹ́kùn tó fún ìhùn. wọ́n lọ ní ẹ̀rí ọtí gbogbo tó mọ̀ dá làákà ìlààmú tí wọ́n fi mọ òun ríra àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ́rọ̀ kà fún wa nínú àyà yìí ọlọ́ni fẹ̀tẹ̀nìbó ọlọ́ni ájínà sí ọlọ́ni so wọ́n ti mú mu haramu ni mùsùlùmí àyè mú kékeré rẹ̀ ọ̀pọ̀ rẹ̀ àìtọ́ owó àìkan ẹnu haramu ni kì í ṣe oúnjẹ kì í ṣe nǹkan tá a mọ̀ mú anabi sallallahu alayhi wa sallam olùmọ̀ṣẹ́rìbà khamra olẹ́nikẹ́ni tó bá fi lè mú wọn tí kékeré ló mú ní ọ̀pọ̀ ni lẹ́mi yá tó bá lò lọ́ọ̀hún mi lóhun sọ látà arba'ina yawman ogójì ọjọ́ ọlọ́run bò ní gba ìrun lọ́wọ́ rẹ̀ kò sí sáláì mọ́mọ́ kí ọlọ́run sì ní gbà nínú abẹ́ ìjọba Islam àbí tí àwọn ìjọba ìlú tí wọ́n bá fẹ́ lo ìtòfin ọlọ́run ọba lórí ọ̀mùtí jama mùsùlùmí òfin ọlọ́run bá ń bẹ yẹn ní ìjìyà táyé tọ́lọ́run bá tó là kalẹ̀ táwọn ìjọba tí wọ́n fi jẹ gbogbo ẹnikẹ́ni bá mutí yálà ọkùnrin àbọ̀bìnrin nìyí alákọ̀ọ́kọ́ tó bá dá sí kámọ̀ dájú wípé ẹnikẹ́ni tó bá ìsàhánlámi kámọ̀ wàlẹ́ ọ̀lẹ́mi yẹ ṣe gbogbo tó bá sọ ọtí di àláàlí ẹnikẹ́ni tó bá sọ ọtí mímu di àláàlí lọ́dọ̀ tèmi o àláàlí ni kìí sì mú àbótiẹ̀ wá mú náà ni mọ̀lẹ́ ìsàhánlámi kámọ̀ ẹni bá sọ ọtí di àláàlí tó àhálà rẹ̀ ó ń tọ̀ wọ́n kì í ṣe mùsùlùmí ó ti di kèfèrí ṣúgbẹ́ ó ń tọ̀ wọ́n kì í ṣe mùsùlùmí ó ti di kèfèrí a lẹ́tọ̀ọ́ láti sọ di ẹ̀tọ́ ohun ọlọ́run sọ di èèwọ̀ bẹ́ẹ̀ la lẹ́tọ̀ọ́ ká sọ di èèwọ̀ ohun ọlọ́run ọba tó ṣe ní ẹ̀tọ́ òfin eh, ẹ̀tọ́ ọlọ́run òun ni kó sọ nǹkan di èèwọ̀ kó sọ nǹkan di ẹ̀tọ́ inna الحلال halala bayyin الحرام inna al-harama bayyin ìtọ́nà bá sọ di ẹ̀tọ́ ó hàn nítorí ṣe léèwọ̀ náà òun náà ò rí jú sọ ẹni pé òun lẹ́tọ̀ọ́ láti sọ ọtí mímu kódà ọtí mímu o gbogbo tí máa ń jẹ́ kíyàn ń ríra o lọ́dọ̀ tó mú o à dèédé ipò tí omi mímu tó wà ní bí ẹ̀tọ́ nù bí yẹn bá sọ bẹ́ẹ̀ jẹ́ máa mùsùlùmí ó ti di kèfèrí kì í ṣe mùsùlùmí mọ́ torí ti gbóre sípò ọlọ́ yẹn la máa ń pè ní àṣẹrò kó fi tẹ̀sẹ̀rẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ̀dí akẹgbẹ́ ọlọ́run níbi ìfi òfin lọ́lẹ̀ eléyìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run lòdì sí ṣókè wàhálà tó ń sọ̀rọ̀ torí ẹ̀ a lè rí mùsùlùmí tí ó nílé lọ́kàn wípé ah, aláàlí lọ sí bàbá ẹ̀rí mùsùlùmí kan tó ní aláàlí lọ sí nínú náà ti fi ìsìlámù lẹ̀ àyàfi bóyá ara rẹ̀ ń gbóná bóyá lárùn ọpọlọ tí òun ti ń wí àbọ̀mọ kékeré ni tí ń bàlágà abẹ́ni ni wọ́n jẹ́ ń gbá ni wọ́n ní tí ò bá ti lè sọ bẹ́ẹ̀ àwọn pa lọ́dọ̀ sọ bẹ́ẹ̀ sọ pé ẹ̀tọ́ ni sọ pé ẹ̀tọ́ ni wọ́n ti gbébọn sí lórí wọ́n á sọ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó sì jẹ́ mùsùlùmí so a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ yín dájú tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí máa ń bẹ nínú ìlú Islam lábẹ́ ìjọba tíjọba ti pé ẹni yìí ó sọ títí ẹ̀tọ́ irú ẹni bẹ́ẹ̀ ìjọba nìyí wọ́n á fi wọ́n mú kúrò ńlẹ̀ ìmúkúrò lẹ tí wọ́n á mú kúrò ńlẹ̀ kì ṣe ìmúkúrò fún wọn pa gẹ́gẹ́ bí mùsùlùmí kan ó ti di kèfèrí gan-an tí wọ́n tó pa àbúrò gbọ́ lẹ́yìn oyé kì í sọ sí nìkan gbogbon tọ́lọ̀ bá ti ṣe ní èèwọ̀ kẹ́nìkan wá sọ di ẹ̀tọ́ àbí tọ́lọ̀ bá sọ ní ẹ̀tọ́ kẹ́nìkan wá ṣe léèwọ̀ rìbá èlé èèwọ̀ ni bí ẹ̀ bá ní ẹgẹ́ bíi hàláàlì lọ́dọ̀ ti tiẹ̀ ó ń tàn òun ti ṣe mùsùlùmí mọ́ ó ti di kèfèrí ó ti fẹ̀ ìsìláàmù lẹ̀ ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ìrìnlẹ̀ yẹ̀ xìlò dáhùn ìmọ̀rẹ́yìn mùsùlùmí kò tọ́ kí ìjọba kí wọ́n ta ẹ̀jẹ̀ mùsùlùmí kankan sílẹ̀ ilá àyàfi ìhídà sálàfin àfi tó wáyé látara nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ alkọ́pù náà ẹni tó pa ẹ̀yẹ ẹgbẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni azani asayibu zani òun ẹni tó níyàwó ńlẹ̀ abẹ́rún tí ń bẹ lábẹ́ ọkọ tó tún ṣàgbèrè ẹlẹ́ẹ̀kẹta àtàrẹ́kù lè dé ní àlùmọ̀fáàkọ́lì jẹ̀máà olè tó fi islam lẹ̀ so ìfi islam lẹ̀ a máa wá látara àtẹ̀sírí kí yẹn ti dọ́lọ́ wọn bá ṣe léèwọ̀ kò ṣe lẹ́tọ̀ àbí dọ́lọ́ bá ṣe ní ẹ̀tọ́ kò ṣe léèwọ̀ òun tàn fi islam lẹ̀ bí kí yẹn ní zina ṣíṣe aláàlẹ́ ni lọ́dọ̀ tóun gbogbo ẹbí ni wọ́n ṣe wọ́n fi kùránì yẹn fi gbogbo ẹbí kò sí ń tẹ̀lé mú wá èmi náà mọ̀ àmọ́ lọ́dọ̀ tèmi o èmi àjì èmi àlájì àjíbádé o ẹ́ ajíwọ̀nà já nàmọ́ o èmi tèmi o ṣìnà o aláàlì ni irú ẹni yẹn sáárá káàfẹ́rọ ó ti dé kẹfìrí tó àwọn ìjọba nìyí ọlọ́run fún wọn níyànjá tí wọ́n mú kúrò lẹ̀ yóò bá mú kúrò ńlẹ̀ wọ́n mú kúrò ńlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí àti kẹfìrí gẹ́gẹ́ bí kẹfìrí ìdẹ́sìn ìdápẹ́ ni rí nìyẹn gẹ́gẹ́ bí ẹni tó ti fi làámúlẹ̀ bọ́ síbò míì gẹ́gẹ́ bí kẹfìrí nìyẹn. so ó lè wà lórí ọlọ́tí náà ó lè wà lórí gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan nínú ṣàkíyèsí náà ní àmọ́ tí òun ò tí ò sọ halali kò rí gẹ́gẹ́ bí halali ó gbà pé ọtí haram ọlọ́run ní náà mùsùlùmí ni aláàjì ni alaja ni àfà òun wà sí tí ń mutí ẹlẹ́mí ọ̀rọ̀ ti ẹ̀dínú àgé ẹlẹ́mí sáàsì sẹ́sẹ̀ tì yẹn ní ìjẹ̀mọ́ tó bá ti lè má pò nígbà tí o ti nìkan lára rẹ̀ ni tí o fi mu sáyẹ́tì lọ́nà bíi márùn-ún ní ojúmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni mùsùlùmí tó bá mutí tá a bá ń bẹ nínú ìdájọ́ lábẹ́ ìjọba ẹ̀sìn àbí táwọn ìjọba bá fẹ́ lò fún ọlọ́run ọba ìdájọ́ tó dé òun náà ni pé àwọn agbọ́dọ̀ mọ̀ pé n tí à ń pè ní alifodot alifodot òun la máa ń pè nígbà míì a pè ní alikobat òun ni àwọn penal code capital punishment àwọn ìjìyà ńlá ó wà lórí àwọn ẹ̀ṣẹ̀ kan tí kùránì tọ́ka àbí ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó nílẹ̀ àwọn ìjìyà yẹn nìyí kò sí ẹnìkan tó níkápá láti yí padà àbí kò sẹ́nìkan tó níkápá láti gbé kúrò kó fi nǹkan ní ìrọ́pò rẹ̀ rárá níta bá ti pè ní alhudud alhudud àlọ́ ọlọ́run ọba ni ọlọ́run ní tílíkà hududullah fala taqrabuha ọlọ́run ní àlọ́ wọn lẹ́hùn lélẹ́yìn ẹ̀mọ́débẹ̀ ṣìnà ṣíṣe ó ní ìjìyà hadu ó wà nínú àwọn ṣòdòdì yálà ṣìnà boyfriend girlfriend tó wá di ṣìnà fi wáyé àbí ṣìnà àgbèrè baálé ilé ìyálé ilé wọn láti pọ̀ òní bẹ́ẹ̀ náà ni afárọ́kọ̀ fárọ́kọ̀ òun ni kíyàn jalè ní ti islam ń pè ní pé yàn jalè káyọ kẹ́lẹ́kẹ́lẹ́ mú nǹkan níbi tó ní nǹkan fi nǹkan pamọ́ sí ká mú un jama ó ní ìjìyà tá à ń pè ní hadu ìjẹ ó wà nínú àwọn ọ̀dọ́ wàsáàrùkọ́ fàkàtọ́hù àìdíyàwó mọ̀ nínú ẹ̀ òun náà ni ṣọ́rọ̀bùrù ham mímu ọtí tí ọlọ́run bá fún àwọn ìjọba ní dèédé ìjìyà tó ń bẹ fún ẹni bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ nípínlẹ̀ ní ti ń bẹ lórí rẹ̀ òun náà ni wípé ẹni bá mu ọtí ah, bólálà wọ́n ṣàmìlálà ìjọba òní fún wọ́n ṣàmìlálà ogójì ìyá ìyẹn tọ́ tó bá tún tún mú ó ti ṣá yóò tún gbogójì rẹ̀ tó bá tún tún mú ó ti gbogójì rẹ̀ àmọ́ lẹ́yìn ìgbà tó bá ti wá pé òrí ẹlẹ́ẹ̀kẹrin nígbà náà so ọlọ́run ní àwọn ìjọba máa ń pa wọ́n nígbà yẹn ni òfin wáyé níbẹ̀ àmẹ́lẹ̀ yìí tá a sọ yìí ó padà wá di tó dá sí pé gbogbo ẹ̀rù àwọn onímọ̀ pò lórí ẹ̀ pé ẹnikẹ́ni tó bá mu ọtí ìjìyà tó wà fún kò ju kí wọ́n ṣàǹbílálà lọ ọ̀rọ̀ tọ́kìlù kò sílẹ̀ náà tọ́kìlù mọ̀nsóòk ó ti wáyé abúlé ó ti wáyé fún ó ti di mọ̀nsóòkà ìdájọ́ ni ó ti di tó parẹ́ nílẹ̀ Islam ó ti di kó dá sí pé àfáà tí wọ́n ló sọ̀rọ̀ ibi tó ti sọ̀rọ̀ nìyí bóyá kò tẹ kò tẹ ẹ̀kọ́ yẹn síwájú láti mọ̀ wípé à ẹnu àwọn onímọ̀ tí kò kò sífì láti lára àwọn onímọ̀ wípé ṣáàrùbùn khamr ẹni bá mu ọtí láàyè ọ̀tà ló hàdẹ̀m wọn ò ní ìjọba ò ní pa ò ní tí wọ́n fi ìdí kòbókò òun náà wọ́n èyí jẹ́ wọ́n fún kòbókò ogójì ni èyí ló ní o gbọ́dọ̀ tẹ́ sí wa ó kì í dájú pé sígbà láàyè wà wọ́n wá lékún ogójì yẹn tó má rí pé ẹni ní wọ́n ṣe ń nà bẹ́ẹ̀ ló mú wọ́n ṣe ń nà bẹ́ẹ̀ ló mú wọ́n ṣe ń nà dé gbé tọ́ ogójì yẹn ti wá bẹ̀rẹ̀ nígbà tí ẹgbẹ́ ìgbà tí wọ́n bá fọwọ́ pa lára gan síjọba láǹfààní láti lè fi kún kó di eighty kó di twenty kó di one twenty ó túpọ̀ jù bẹ́ẹ̀ lọ tó yẹn nìyí ọ̀rọ̀ àwọn onímọ̀ ẹnu wọn kò lórí rẹ̀ torí pé níta bá fi pè ní hadu láàyè zádù àlẹ́ yìí wàlá yóò ń tọ́ sí mi nìgbò a kì í lékún ẹ̀ bẹ́ẹ̀ la kì í débò nínú ẹ̀ sábà tó ní capital punishment àdù àìfi kùn bẹ́ẹ̀ la yọ kúrò torí ẹ̀ àná wọn ní mímọ̀ míì táwọn sọ ìpè kúrò àbí nínú àwọn sọ̀hábà ẹgbẹ́ ẹgbẹ́ ìmọ̀ ọ̀gbọ́n Khattab radiyallahu ta'ala anhu nígbà tí wọ́n mú ọ̀gbọ̀nsí kan wá ó ní kí wọ́n ṣe àbílẹ̀ náà lójì ó tún lọ ó padà wá owó ní kan tó fún ní 60 ó tó padà wá kan fún ní 80 so òun làwọn onímọ̀ bí òfin ṣàlàyé pé ìjìyà tó ń bẹ fún ọlọ́tí kìí ṣe hádùn wípé ìtàkùn ní tàzír tàzír ni tàzír ni pé bí ẹ̀hẹ́n wípé èyí ò ní ọwọ́ ìjọba ló wà bó bá ti ìjọba ìjọba ìjọba kí fi jẹ lẹ́sẹ̀ òun nìyẹn tó bá wù wọ́n wọ́n lè wọ́n lè mọ́ fún ní bílára rárá bílára tí wọ́n ṣe fún wọ́n lè fi sẹ́wọ̀n so ìdàkejì hajj òun ní dáńtò ní àtàzír àtàzír òun ní ọwọ́ ìjọba lọ́nà fi bí ó ṣe lọ iye tí ó jẹ nígbà tí ó wáyé ọlọ́run fi lé lọ́wọ́ àmọ́ hajj òfin ọlọ́run nìkan yóò wà ní àwọn àwọn Al-Qur'an Karim azani yẹtùgbọ̀n zani fàtìlẹ́dọ̀ tó la wáhìdì mìíràn مية جلدة ولا تأخذ بهما رافعة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين ọlọ́run ní olùṣèṣì náà lọ́kùnrin nígbà àwọn ọmọ tí wọ́n ti bàlágà tí ò níyàwó lé tí èyí ṣe ìyàwó lé tí èyí ti bá lé ilé àmì èjì wá ṣe zìnà wọ́n bára wọn lò pọ̀ pọ̀pá tìró wọlé tìró wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ ọlọ́lẹ́yìn ìjọba nìyí ẹ fún wọn ní búlálà mélòó ọgọ́rùn-ún ẹnìkọ̀ọ̀kan nínú wọn wọn ò gbọ́dọ̀ fún wọn lékún ẹyọ kan torí pé happy ni wọn ò sì gbọ́dọ̀ káàánú wọn dẹ́gbẹ́tọ̀ wọn wà fún wọn ní ninety nine àbí ninety nine àti ìdajì ó gbọ́dọ̀ pé ọgọ́rùn-ún yẹn ìmọ̀ pé happy nìyẹn àmọ́ tààzírù ọwọ́ gọ́ọ̀mẹ́ntì nìyẹn wà tó bá wù ó lè fún ní ẹ́ wọ́n lè fún one thousand tó bá wù ú ó lè mọ wulẹ̀ fún gíláàdà àkókò ní wípé yá ẹ mọ fún àpàtà wọ́n mú lọ ìgbẹ́tì mọ fún àpàtà kó fọ́ fọ́ fọ́ fọ́ orí rẹ̀ ó pè tàzírù ìgbò kò tàzírù náà àwọn tí wọ́n jẹ́ àwùlíyà àwùlíyà àwọn òbí àwọn náà ń lo tàzírù wọ́n lọ fún wọn láǹfààní àmọ́ ẹgẹ́ bí ó ṣe wáyé pé àì máa ń na èèyàn àì máa ń náyàn àì máa ń nọmọ ní tí èsì hádùn ìjọba tààzíù la fẹ́ ṣe àyè máa ń na ká wá na ju kìnnà ní pé ká na ju ogún lọ ká na ju mẹ́wàá lọ ká na ju mẹ́wàá lọ sòbí yóò bá na ọmọ nìyí ó pọ̀ ju òun náà ní mẹ́wàá tàbá tí mo gbé ju mẹ́wàá lọ àsìkò dára àwọn àgbọn nídìí náà àmọ́ kò gbọdọ̀ ju mẹ́wàá lọ so àlàyé tó wà lórí òun náà nìyẹn ẹgbẹ́ àwọn onímọ̀ ó kò lórí lórí wípé kò sí tí wọ́n pè ní kí wọ́n tí wọ́n pa ọ̀mùtí kíjọba pa ọ̀mùtí kò sí yẹn mọ́. هنا الإمام الترمذي رحمه الله تعالى في والعمل على هذا الحديث عند عامة أهل العلم لا يعلم بينهم اختلافا في ذلك في القديم والحديث إليه أن تنقل دعون مما أو نامي شو سي رجوني به أصول كمام alimami Shafi'i rahimahullahu ta'ala oníwàlú kọ́tùlù kọ́tùlù yẹn kọ́tùlù ṣáàrù bíi khamr tí wọ́n pọ̀ ọlọ́tí mọ̀nsóòkù bíi hadha al-hadith wa ghayrihi àdìsí tó fi fọ́tì fọ́tì fọ́tì nílẹ̀ ó ti parẹ́ ó ti parẹ́ so tó túmọ̀ sí pé a lè kò sí fún yẹn kódà kó mú àmúpáyà ìjọba ò lẹ́tọ̀ọ́ láti lè fa èyí látara ọtí àmọ́ ìyà wọ́n lè fi ìyà wọ́n lè fi ìyà jẹ wọ́n tún wá lè lékún ìjìyà yẹn náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn apá kan náà onímọ̀ wàá lọ́dún ìbẹ̀lẹ̀ ṣẹlẹ̀ àfàfi yìí bẹ́ẹ̀ ni àdìmọ̀ àlẹ́ ẹ̀mí kò sí àpẹẹrẹ láàrin àwọn onímọ̀ lórí eléyìí sọ ẹjọ́ ní wá jẹ tó bá mutí ó fún fọ́tì ó fún fọ́tì lẹ́lẹ́ náà ó wá ṣe wàá pa hmm, rárá pásítọ̀ dájú tó gbogbo tó bá ti pẹ̀lú ìjìyà ìjìyà ìfúnni ìjìyà táwọn máa ń pè ní ṣòdòdò àlẹ́ kò sẹ́ni tó lè fìyà rẹ̀ jẹ ni àfijọba àfi ìjọba torí ẹ̀ ìsìláàmù rẹ̀ nìkan kan wọ́n máa ná mólè ládùúgbò yín ẹ máa gba létí ẹ máa kùn ṣe ẹ ẹgbẹ́ tán á ti mọ́lẹ̀ ẹ ẹ mọ̀ sambulala lóṣooṣù rẹ̀ ẹgbẹ́ tán níbo míì wọ́n tún dẹ́pọ̀ lù wọ́n dáná sun yóò dẹ́rù kúrẹ́dẹ́ à àwọn olè ọ̀lẹ́wọ̀n tó yẹ lè wọn kánú wọn à nítorí wọn dá dìbò kan tó ní pààyàn rẹpẹtẹ ìwọ kánú wọn rárá yóò rújọ lálẹ́ kìyàmọ̀ nípa ẹ̀ṣẹ̀ ẹlẹ́tọ̀ tó kálẹ̀ mọ̀ bí islam ṣe jẹ́ ìsìn elétò ó sì jẹ́ ìsìn elétò sí àlàyé lórí yẹn nìyí ní ṣókí ìbéèrè rẹ̀ kẹta wọ́n ní ẹni tí ó ní owó tó tóbi ten million tó sì bẹ̀rẹ̀ zaka as of today as of eh, àná as of yesterday zaka ti fi dọ̀ ní sọ́ọ̀bù fi dọ̀ sábàfẹ́ yẹn zaka sáàtì wọ́n lé ohun wọn silver is one point nine million one point nine million so títí títí gold yẹn lọ bí seventeen million naira na ẹni tí ó fẹ́ yẹ ó ní ten million tó wá fẹ́ lo òṣùwọ̀n silver tí ó fi ṣòṣùwọ̀n bí èlò ṣe ṣe a ní wulẹ̀ lọ pé ok one point nine one point nine lè lè ló nínú ten million rárá èlò la ní lọ́wọ́ five million five million ẹni yìí ó ti ju ní sọ́ọ̀bù lọ ní sọ́ọ̀bù is one point nine ẹ̀yìn tá a ní ti ju ní sọ́ọ̀bù lọ látọ̀ ní five million divided by forty kó tán tábà ní one point nine million one point nine divided by forty dúpọ̀ fún wa ní zakat tábà ní two million divided by forty three million divided by forty kódà bá fẹ́ sọ pé a ní fifty million a lè fẹ́ lo fọ́múlà eh, gold àti silver divided by forty náà lápè so à nípin ìsúndálè lọ́mẹ́ bẹ́ẹ̀ni fọ́tì náà ni ẹni tó ní fífì tó lo tó fẹ́ gold 49, náà ni ẹni tó ní fífì tó fẹ́ lo silver fọ́tì náà ni ṣètẹ́rẹ́ ní padà kú sí tètè bọ̀tà àǹfààní kéèyàn lo silver ni pé yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ká ìjọsìn zakat ká rí ṣe ká tó kúrò láyé ẹlòmíì owó rẹ̀ ń lọ láàrin two million two point five òun ló ń lọ lórí at least ìgbàláyé wà fún ipò ìjàká nínú rẹ̀ eléyìí ìlú ìjàká tí èrè ọ̀rọ̀ two million dollar rẹ̀ kọ́ ti òtó tá a fi sanwó sùúrù àwọn ọmọ ọmọléèwé ẹ̀yin náà wò ó two million dollar rẹ̀ òbí yóò kan ló pọ̀ lọ bí 50,000 50,000 1 million sí ìwọ̀n tàkà yóò wọ point nine in least the minimum onímọ̀ sọ ó kéré jù síyàn lè ní. ọ̀rọ̀ mẹ́wàá nìyẹn 1.9 onímọ̀ sọ 1.9 yẹn nìyí ní tó bá wà lọ́wọ́ èèyàn fún odidi ọdún kan mọ́jẹ̀mú ìjọ́ràn yẹn ṣẹ̀ wá pé àmọ́ tí yẹn bá ní one point nine lọ pé yóò sì kẹ́ fèmí sùn ìrora ò lè fẹ́ yìí ẹ̀ yàrá fún one point nine yìí sùn fẹ́yìn fún mi gbàrà yẹn ó ti di súnà kí n yọ ẹgbẹ́ fún mi nísìn lálẹ́ àbí kí n mọ retí àbí dáadáa so twelve lálẹ́ yìí nísìn one point nine ó ti di súnà kí n yọ zakati rẹ̀ one point nine dollar and tó bá mú wá. No, ọgbùnmù. Àbúgbù ni. Tòtì àmọ́ tòtì gbàtẹ́ ìdíná wa gbà. Mo ṣe gbá yẹn kì í dọ̀rọ̀ yẹn fún mi kí n yọ. Àmọ́ tí yẹn bá yọ, ó da súnnà ni. So, èmi náà wá gbà ni wá yọ, wọ́n á kó yẹn pamọ́. kí a wà ní wá wà lọ́rùn yẹn títí títí títí títí títí tí tá fi gbà wẹ́ next year wọ́n tún fi bọ́ sínú ìfọ́dà ó tún wá di ọ̀ràn yẹn nígbà yẹn kí yẹn fi lọ. so lára àwọn ṣòro tó lò jóbi nìyẹn so ọ̀rọ̀ yẹn ò ní kò ní ìdíjọ́ abóso ilẹ̀ kó mọ iye tí yẹn bá ti ní tó bá ti tu ní sọ́ọ̀bù lọ divided by forty divided by forty kò bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ divided by forty ìdí tá a gbé fún mi nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní zakat lórí pension àwọn pensioners tí wọ́n yẹ zakat bí wọ́n yẹ zakat àkọ́kọ́ pension tí owó táwọn èèyàn máa ń gbà lẹ́yìn ìgbà tó máa fẹ́yìn jù níbi iṣẹ́ ọ̀nà méjì ló fi wá alákọ̀ọ́kọ́ nínú tí wọ́n yọ nínú owó oṣù wọn lóṣooṣù bóyá five percent ní ten percent ní ní company yọ àbí ní gọ́ọ̀mẹ̀ntì yọ èyí ń dọ̀kan. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ò ní pé company àbí government, wọ́n máa ń bá wọn fi kún bísí nígbà tí wọ́n yọ bí àpẹẹrẹ owó tí wọ́n yọ nínú nínú salary èèyàn in every month bí àpẹẹrẹ rí o ó yọ kó sí bí i three million so government wá fún yàn nígbà bíi seven million sí ó wá jẹ́ èlò ó jẹ́ ten million nam ten million yẹn nìyí àwọn aláàánú gbogbo ẹ̀ nígbà míì wọ́n lè fẹ́ fún yẹn gẹ́gẹ́ bí gratitude tó ná fún yẹn lẹ́ẹ̀kan náà wọ́n má fún wa lẹ́ẹ̀kan náà ṣé ten million ní ìjókòó sí ìwọ zaka àbí ìwọ zaka ó wọ̀ kódà three million ti ti wá gangan tó ti lé lọ́dún kan yẹn òun gan wọ zaka because zaka fi silver eight hundred and one point nine ṣòwò ẹni yẹn nìyí tó bá ti gba ten million yẹn yíyọ zaka nínú ẹ̀ ayọ̀ zaka nínú ẹ̀ divided by forty omi zaka ẹ̀. àmọ́ tó bá yẹ pítọ̀ gbogbo ten million yẹn wọn ò kó fún lẹ́ẹ̀kan náà wọ́n wá pín sí ọ̀nà mélòó wọ́n pín sọ́nà márùn-ún fún wọ́n á fún ní two million every year àdàgbà pension fún five years two million ọdún àkọ́kọ́ yẹn náà nìyí zaka wọ̀ á zaka nínú ẹ̀ divided by forty ọdún tẹ̀lé ọdún gba two million yíyọ zaka rẹ̀ tó o bá ṣe yọ zakari mi tó o kò sí àmọ́ tó bá yẹ pé pension yẹn kò wọ nìfọ́p kò wọ òdiwọ̀n ìdíjà káwọ̀ àníyàn zakari mi a lè ṣe sọ́dọ̀ pọ̀ àmọ́ àníyàn zakari mi rẹ̀. Oríṣiríṣi owó yẹn ti wọ sí ìlọsọ́nà láti ìlú rẹ̀ ti wọ sí ìlú pé kò mm-hmm. tí tẹ̀ ọ o. Ó ti dẹ́wọ́ èèyàn. Ìjọba ti gbà láti. Kò tí káàkiri ọ̀sìn tọ́wọ́ náà. Ó ti dẹ́wọ́ yìí. Aláàfin ẹgbẹ́ ọ̀gá láti tó kìí wọ́n mi ti wọ́n sí ilẹ̀ òkè. Eurofan ní àsìnì, bá ṣe ń bára wa lò láṣà. Ẹ̀yìn lọ́sẹ̀ bá ti rí láti. Owó yẹn ti dẹ́wọ́ yìí. Abẹ́mọ̀ bẹ́ẹ̀ òun náà ni ó jẹ́ dín àti ó dọ́wọ́ yín ǹjẹ́ ókè níbi mátẹ́dọ̀ owó ti ní ìdára láti lù ẹ pé ẹ̀sìn ìlówó yẹn o. ok pé àpótí dọ́wọ́ mi o ẹ pé ṣe ní báǹkì yín ẹ ti ẹ báǹkì yín iṣẹ́ tó bá ń gbowó dání tó bí ẹ sùn ẹni tí ẹ bá bẹ̀rẹ̀ ránṣẹ́ tó bá yàn ṣiṣẹ́ ìdájọ́ tó de àwa tá a ràn ló de ẹni tá a ránṣẹ́ ẹgẹ́ tìlú sí báńkì yín first bank ní báńkì yín ok <laughs> so wọ́n wá sẹ́ndì owó síbẹ̀ wọ́n sẹ́ndì kódà kẹ bára láti tó bá ti wà confam pẹ́ nìyẹn sẹ́ndì ẹ̀ owó ti dẹ́rọ báńkì yín nìyẹn so àìmára láti yí ẹ̀rì láàrin àti báńkì níbi yẹn tókẹ́lẹ̀ ẹ̀fọ́ ọmọ bíṣọ́ọ̀bù ẹ̀ bíṣọ́ọ̀bù lẹ́kọ̀ọ́ láìláńdì kó bá yín tajà ọmọ tó yẹ kó bá yín tajà nìyí ó wá tajà mo á rajà lọ́wọ́ ẹ̀ mo á sanwó fún lẹ́kọ̀ọ́ náà mo ti sanwó fún o ọmọ ẹ wá pè yín pé à òun rí mọ́ mo wọ́n rajà wọ́n dẹ̀ fi sanwó o ṣé ẹ gbowó àbẹ̀tí gbowó ṣé ẹ bì mí pé wá jẹ́ mi lè dúró ọ̀nà bó tọ́ fún yín nìyẹn báyìí káà gbìmọ̀ yín pé ọmọ yìí ò sọ fún yín kò sọ fún yín ṣé mi ò ti sanwó ọjà mo lè sanwó fóun àmọ́ òun ò ti sọ fún yín ṣé mi ò ti sanwó ó ti tàn bí báńkì ṣe rí nìyẹn. ìgbọ́ àti náà nìyẹn tá bá rí àláàtì

only 30 age. Yeah. Owó èèyàn náà ni, ó ti dówó èèyàn. Ó ti dówó èèyàn, ẹ eh, ó ti dówó èèyàn, àbí ó ti dówó èèyàn. Àwọn náà mọ̀, àmọ́ gbòógé yẹn wọ́n ti rà láti ipò owó ti wà káǹtì yìí àbí ok owó tó wà káǹtì yìí ẹni yìí àmọ́ ẹgẹ́ bí agreement bóyá bóyá ọ̀bẹ́ àpẹẹrẹ nísìn tó wà ní alistic investor yìí o ọmọ bàbá ní ló ní pension yìí bàbá ti wá kú so àkáǹtì ọmọ náà wá sẹ́ndì bí àpẹẹrẹ mo kàn fẹ́ mi wà o wọ́n wá sẹ́ndì sákáǹtì ọmọ àmọ́ àkáǹtì ọmọ yẹn nìyí ọmọ sì kéré láti láti lọ rìjọ́ kìíní o ọ̀ bóyá agreement yìí pé tó máa ń sẹ́ndì personal kìí sí ní láìpẹ́ yẹ lè gbà ẹ́ wọ́n sẹ́ndì updating nìyẹn ẹ́ updating nìyẹn ẹ̀hẹ́ ọ̀rọ̀ updating nìyẹn ọ̀ tí sẹ́ndì owó ti yìí kò sí di pension sí di pension for example say bí a tó ń gbà láti tó ti wọ́n thirty years or máa dé sixty five years of age ó tó lè tó ti gbà àbí tí ò bá ti jájá wọn ní ìfẹ́ ọ̀hún ó máa tó lọ́dọ̀ ìgbàgbé ìbàdí. ẹ jẹ́ sùúrù gbọ́dọ̀ máa ń fi hàn pension kí ló ń pè é pension. Nàìjíríà ní ó ń sọ̀rọ̀ ìgbòkè lọ sí mọ́ ìlú ìgbà tí wọ́n ń pa sí ìdá àwọn ọmọ wà ní tí ọba ti káyà ṣé yẹn lè máa ṣiṣẹ́ kó wọn gba pension ni. Ah, ah ẹ̀rẹ́rẹ́ da ọgbẹ̀ fún wa lọ́wọ́ èyí ò lè máa ṣẹ́kù gba pẹ́ńṣọ̀n náà ẹni jẹ́ náà nìyọ́ wà náà ti yọ nínú sálárì èèyàn ẹ̀ náà ẹ ti mọ owó yẹn ẹ mọ̀ pé owó yẹn ẹ̀ ń sèbù owó yẹn sí wọn ni with agreement wípé ohun tó bá yín tọ́jú oná ọ̀bẹ́sì yín ẹ̀dẹ̀ ti àdúrà yìí pé ẹ̀ nígbà àwọn ọ̀dà àdúgbò àwọn náà ò ní fún yín ẹ̀ náà yóò ti yé ṣe pẹ́ńṣọ̀n náà náà pè ní gíní tọ́bá ní pension ìpín àgbà tí a ìṣòwò tí a ṣe ìjàkà ti wọ pension ìyẹn ni tí pension ní àgbà ẹ mọ́ lò gbólóhùn cash ṣó ti nísìnyí wọ́n lè mọ́ fún yẹn ní cash wọ́n lè transfer ẹ̀ ìrẹ̀wọ̀n náà ni ó ti rìtáyà àbí? Ah, ah. no pension máa ń ṣe pẹ̀lú retirement náà àbí? àbí kò ṣe pẹ̀lú retirement ni? kò ṣe pẹ̀lú retirement. Eh. ẹ̀ẹ́ Tó wá ní ìgbà níṣẹ́ àwọn ẹgbẹ̀rẹ̀ àwọn ẹgbẹ̀rẹ̀ àwọn òṣìṣẹ́ àwọn ọ̀dọ́ tó ní àfẹ́ láti gba owó yẹn nǹkan orí pàtẹ́ntì wà gbà ìjọ nínú owó yẹn. ẹ náà kò ṣiṣẹ́ mọ́ ní táàmẹ́tì náà ni kò ṣiṣẹ́ mọ́ náà ni tábà ti bá wọn ṣiṣẹ́ mọ́ ẹ owó èèyàn tí ìjẹ́ owó ti jẹ báyìí ṣẹgẹ́sì tó bá dá sí pé agreement wà pẹ̀lú workers employers àti employees pẹ̀lú ok o tàbá ti ń fẹ́ sálárì o àmọ̀ yọ two percent nínú sálárì o àmọ́ two percent yẹn o ò o tó bá parí tán o percent yẹn nìyí a sì three percent sí a di five percent gbogbo ẹ̀ a wà fún ẹ̀ agreement nìyẹn so ó ti tán ṣùgbọ́n wọ́n update wọ́n tó ń jó yẹn nìyí àwọn náà wọ́n pa àṣírí wà dégbé lórí owó yẹn sí owó wa ní àmọ́ ẹgẹ́ bí agreement àlè àti lè gbowó yẹn so ìdàkà àlè yọ ìdàkà nínú yẹn ṣẹgẹ́ ti sìn àlè ìdàkà nínú ẹ̀ ọ̀hún ti gba tábà tó gbowó tábà tó gbowó pàtó gbowó ẹ̀hẹ́n ìdàkà tó wọ̀ ọ̀kan ní ẹlẹ́ẹ̀kejì tábà tẹ̀fẹ́ yọ nínú ẹ̀ náà tábà tẹ pé aláàtí wọn fún wa nìyí aláṣọ́sọ́lá láti 5 million ó ti dúdú ìṣọ́pù síbà lọ tó ti yéṣù àwọn tẹ fún wa ní 2 million ó ti fọ síbà síbà calculation ok tó bá wà sápẹ́yì sí wa yí pé a máa rú wa gbà padà nígbà tá a bá parí iṣẹ́ tán torí ayá wọn lóhùn yẹn tó bá wà kó dání tó tó bá dà lójú pé àárò yẹn gbà padà ọ̀ràn yẹn ló fún wa káyọ̀ rẹ̀ fáyọ̀. Nóò jẹ́ ni. Kò oh, di méjì, ó ní ó nìyí. Nǹkan ẹ̀kọ́ náà ni, ṣígẹ́rì fún. Tí ẹ bá wò níwò pé ó ké, ó gbà tó ń bá ṣe retirement, retirement, òun lòun tó yọ zakat zaka ti pension nǹkan kan náà ló padà fún sí ó gba ten million ó gba ten million pàtó gbà tó ní káyà àgbà tó fi ṣẹlẹ̀ ten million ni wọ́n kó fún ayọ̀ zaka nínú ẹ̀ ok kò wá sí ìfiṣẹ́ kò sí ìfiṣẹ́ lẹ́yìn owó rà láti ok ó ti wọ two million ó lè ọ̀bẹ nǹkan náà ló padà fún sí. àbí ẹ ẹ nígbẹ̀yìn odidi nìyẹn kankan náà ni. ok tí àwọn fẹ́ àwọn tí pẹ́ńsùn ní pẹ́ńsùn tí pẹ́ńsùn tó wà tó wà lọ́sùn ọmọ mi. Lẹ́nu bá fún ìyọ́ tó wá ṣe lélẹ̀ yìí, ṣé ìfọ̀kànbalẹ̀ wà fún ọ̀pẹ̀ tó máa ń fi owó èèyàn kan ṣe tí ó gbé ọ̀pẹ̀ tí táṣà fún mi. Ṣé ìfọ̀ tó wà lọ́dọ̀ ní ti owó rẹ̀ ṣe tó bá jẹ́ sí pé government scheme ni kò sábúrú ìyẹn ọ̀sẹ̀ government ń gbà à ń ṣe fún government gẹ́gẹ́ bí sírú servant so wọ́n dẹ̀ yọ iye kan nínú owó wa iye pẹ̀lú táwọn fi kún fún wa gbogbo ẹ̀ wọ́n kò lè wa lọ́wọ́ so kò sábúrú níbẹ̀ ordinary tí yẹn bá ń parí iṣẹ́ tí yẹn bá ń fi ibìkan lẹ̀ bọ́gbò mi náà wọ́n máa ń compensate yẹn so yẹn ó wà ní form of kí ni compensation association then wọn dẹ̀ fẹ́ kí gbogbo ọwọ́ gbogbo ọwọ́ jẹun náà yọ lédè díẹ̀ nínú sálárì yẹn so àti tí wọ́n yọ àti ibi táwọn bá wá disclose fún wa pé n táwọn yọ nínú owó wa o àwọn fi ń àwọn mọ́gìjì àwọn fi ń ṣe business ìyẹn lára orí business wo ni wọ́n ṣe but wọn kì í disclose wọ́n lè ní jáde wọ́n lè gbé scheme kalẹ̀ pension scheme àbí kan gbé insurance kìnìkan kalẹ̀ lé lórí so ìyẹn nìyẹn tí ò bá ti ní ṣe pẹ̀lú third party kò sáburú níbẹ̀ in the sense wípé bẹ́ẹ̀ wọ́n gbọ́ owó yẹn wọ́n lọ fi ṣe business táwọn lè balẹ̀ mẹ́kì owó wọ́n ṣẹ̀wá fáwa ní bèbè tí wọ́n yọ àbí wọ́n ṣẹ̀wá fún wa ní pension nínú ẹ̀ àwọn náà tún wá mẹ́kì owó títí wọn yẹn pọtọpọlọ most of àwọn private companies àwọn máa ń ṣe yẹn eh, àwọn private companies máa ń ṣe yẹn but tó bá já sí. Eh, bẹ́ẹ̀ ni tó bá fún yàn ní tó bá yẹ kó wà optional ní company pé ìyẹn lè ṣe pension lè ṣe pension tó bá ti wà optional ní tó darí mùsùlùmí kó mọ̀ ṣe lọ́dọ̀ private company ní tó darí kí ẹ̀ mọ̀ ṣe kí ẹ̀ fi mọ lórí sálárì yẹn àmọ́ tí wọ́n bá ti fún yàn ní tó bá ti sọ́sàn bẹ́ẹ̀ ni ó fẹ́ ò fẹ́ owó yọ náà ni ó rà yẹ bí health insurance ó fẹ́ o kọ o wọ́n á yọ owó ẹ̀ ìyẹn á náà ni. Thank you. Náà, náà. அவருடைய பேப்பால் அழைப்பது கேள்வியாக முடியுது அப்ப இவரோட ஸ்கூலிங் ஏன் விவகாரம் ஒரு அதிபா கம்பிட்டு எதுவும் அக்காராசிக்கிறேன் lára ti bá àtàwárà sí ìjọba ìgbà ìlú ẹgbẹ́ ìrẹ̀bà ilẹ̀ ẹ̀ńdà láti ọ̀. Ok. Owó tí mi náà lé ní àgbà ọmọ ọgbẹ́ agbèrè kí náà lórí tí ìrọ̀lẹ́ ẹgbẹ́ ìlú ọ̀sán ẹ̀yin tẹ̀ wọ́n kí lóye ọmọ ìdìbò pọ̀ ní báyìí ọmọ ìjẹ́ ní báyìí ẹ̀yin tó bà láyìí. Ọdíyé, ọdíyé, béèrè ẹdíyé, á dáhùn béèrè yẹn nísìn. Tèmi, tèmi ọ̀dọ́ wọn ló ń gbé àrí. Ọ̀dọ́ wọn kọ́ ló ń gbé. Ok, ok ìjọba ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ní èèyàn tí ń èèyàn tí ń gún fádápá kan dápá kan sí ṣùgbọ́n àwọn àtàlájì ẹwà àríwá kó lè kọ́rọ̀ yẹn kó lè yanjú dáadáa àdúgbò ìgbà náà láwà tó ti àdúgbò ìgbà náà láwà kò jùlọ rárá. na ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún nípa wọ́n ní àwọn èèyàn máa ń sọ wípé ìsìláàmù àbáwọn mùsùlùmí oní jàgídíjàgan ni wọ́n extremist ni wọ́n ń sọ àwọn mùsùlùmí àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó dá sí wípé àwọn ìṣesí àwọn apá kan mùsùlùmí òun ni wọ́n ń rí látara jàgídíjàgan táwọn apá kan mùsùlùmí tí wọ́n máa ń ṣe lóòótọ́ torí pé wọ́n ní ẹjọ́ òní jẹ́ tẹnu ká má mọ̀ dá àwọn apá kan mùsùlùmí tọ́jú ń jàgídíjàgan wà tọ́jú ní wàhálà àbí wọ́n máa sọ boko haram nísìnyí pé kí ní ẹgbẹ́ lè hàn mọ́ tí wọ́n lè mú ṣẹ̀ṣẹ̀ ní àbáwọn kìtẹ́nì àwọn mùsùlùmí náà ni àwọn oníjàgídíjàgan wà táwọn agan mùsùlùmí náà mọ̀ yìí pé ó ṣeé ṣe ká ara àwọn oníjàgídíjàgan gan láàárín àwọn mùsùlùmí wọn làwọn táwọn pè ní khawarij àmọ́ ní èèyàn tó ti ń ṣàbòsí ni wípé kò sí ibi tí wọ́n yẹ kí káàdì alẹ́ kò sí ẹ̀sìn kan tí ò láwọn onídàgídàgídà ti tiẹ̀ náà kò ní in fact ẹ̀sìn tí ìjọba ìdàgídàgídà tó ti fúyẹ́ jù tó ti kéré jù ìsìláàmù ni ó ní gbogbo àwọn àlàyé tọ́nà sọ tánàbí sọ nípa ìjìnà síwà jàgídíjàgan àti ìjìyà tó tọ́ sírú àwọn tó máa níwà bẹ́ẹ̀ lára. Ànábì sallallahu alaihi wasallam ó ní tó ń bá pàdé rẹ̀ nínú àwọn àkàwárí orílẹ̀ àtúnlẹ́nà home olóhùn ó pa wọn nù kọ́tìlà áàd bọ́lá ṣe pa àwọn ìjọ áàd gbogbo àwọn gbólóhùn yẹn nìyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ ọlọ́run anábì sọlọ́lá sọlá ń tọ́ka wípé ìjìyà tó wà fún jàgídíjàgan nínú Islam ìjìyà tó le ni àmọ́ ṣé ó túmọ̀ sí pé kò sí ohun bẹ́ẹ̀ náà nínú ìlànà kìrìtẹ́nì àwọn jàgídíjàgan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn crusaders ẹlọ́ka ìtàn crusaders wọ́n pa sédè táwọn mùsùlùmí lára àwọn crusaders ogun ogun ọjà nítorí fi jà ó tó kí lọ́dọ̀ iye náà lè pa ń pa mùsùlùmí. àwọn tó ń polongo pé àwọn èso jàgídàgan láyé o kíní kan àwọn fẹ́ kíní kan tọ́ ń lé àwọn mùsùlùmí kan sí jàgídàgan láyé tá a wà yìí àwọn gangan lórí jàgídàgan ọ̀rọ̀ amẹ́ríkà nísìnyí àlàáfíà ló ń bẹ níbi ìjọba amẹ́ríkà ẹ́ àwọ̀ olùdà ló ń lù rú ni kíyàn lọ sí Venezuela nìyí ìlú tó lọ́ba tó ní jóyè ìlú tó lórí tó lórí ẹ̀yìn tí èsì ege ẹ̀hẹ́ ó dẹ̀ wọ́bẹ̀ ẹ̀sìn wọ́bẹ̀ ẹ̀sìn tó ti di olórí ìlú àtìyàwó ẹ̀sìn gbé lọ kí ló kù nínú ìdájọ́ ìyàtọ̀ tó bá wọn àbí so ìyẹn nìyẹn bẹ́ẹ̀ káàkiri láwọn ìlú tí wọ́n ti wọ̀ tí wọ́n ti tẹ̀ báṣubàṣu láyé àná lánàá àná sẹ́yìn nílùú Mali àwọn onígbé dàgbà àwọn ọmọ ẹgbẹ́ ìjọba ẹ bí àwọn ọbẹ àwọn boko haram yẹn ni wọ́n já wọn débi pé ọ̀pọ̀lọpọ̀ ìlú tó wà ní mali lọ́bẹ̀ sí rọ̀bọ̀bọ̀ lọ́dọ̀ ní káwọn sójà wọn ni ọlọ́run fún àwọn sójà wọn lẹ́yìn wọ́n fi papọ̀ ọlọ́pọ̀ nínú wọn. so àwọn kan sọ wípé eléyìí náà nìyí kò ní ṣe lẹ́yìn àwọn ìjọba alágbára ilé ayé yìí tó túmọ̀ sí pé àwọn tó ń polongo tó ń polongo pàwọn kan ló ń gbàdúgbà gan àwọn gangan ló ń gbàdúgbà gan ẹwà àwọn eléégún oníbídíò kan mọ̀ bẹ́ẹ̀ náà rí pé eléégún pàdé obìnrin kan ó náà àná bọ́ sí gọ́tà ni ìlú èkó yìí ni ọ̀rọ̀ igbó ti rọ̀ tó ti rọ̀ nígbà táwọn ìjọba dìde pé àkílódé ìbẹ́lẹ̀ ìjẹ́sìn yìí òkè ìwọ tó bá gbégún wá fìlì fọ́ọ̀mù yunifọ́ọ̀mù wọn ò ní pé ó gbọ́dọ̀ nàyẹn lẹ́gbà ó lè tọrọ owó àwọn ọmọ nàyẹn lẹ́gbà eégún máa ń lọ pẹ̀lú pàṣán ní jọ ni pàṣán àti ó ń dè àti kùmọ̀ àti ọ̀bẹ àti àdá wọ́n ti ń gbégún nìyẹn bẹ́ẹ̀ lẹ̀yọ̀ náà ọ̀pá bàtà ẹ̀yọ̀ ọmọ fi ń náyàn mi ọmọ fi ń náyàn mi nítorí mú kíjọba dìde sí nìyẹn bíjọba ṣe dìde sí àlámọ̀rí eégún àlámọ̀rí ẹ̀yọ̀ wọn ò dìde sí ọdún ìtúnú àwẹ̀ ọdún iléyà bẹ́ẹ̀ àbí a lọ yídì wọ́ọ́rọ́ a dè wọ́ọ́rọ́ a pẹ̀ràn ẹlẹ́yà bí ó pa mọ̀lú bí ó pa ràkúnmí bí ó pa gò bí ó pa èrúkọ bí ó pa kiri àjọǹjẹ́ bọ́díjọ́ǹjẹ́ náà ni ọdún dùnú ni so kò sí múlá sí ṣe jẹ́jẹ́ ìgbà ọ̀tá wọn sọ ń bẹ nìyí táwọn bá ṣe ọdún tuntun wọn ọdún ni jẹ̀mọ́ àwọn ìrírí máa bẹ wọn ìrírí máa bẹ lé àlàáfíà ló bá dìsẹ́mbà lẹ́sìn ó ní pa pò pò yẹ ẹ lè láwọn mùsùlùmí náà fún wọn náà fi ẹ̀sìn bá ń tàn lẹ́yìn igi àmọ́dún dání mẹ́lẹ̀ ẹ̀yẹ lọ́dún bá lẹ̀ ṣọdún mọ́ mùsùlùmí ò ní rí jóyìn mọ́ gbogbo yẹ ṣe ìjì mọ́ ẹpanupọ̀ fún òun àti kiri ìmọ̀ kò sọdún mọ́ nù àwọn alábàáṣe òní bá yé mọ́ nù <laughs> àmọ́ kò sí gbogbo ìjọba gbogbogbò àìmọye ìgbà tí ṣọ́ọ̀bù ti jóná lẹ́kọ̀ọ́ ilé ti jóná látara báńgà kí lára ń fi ń sọ ìfà nínú ìsìlámù ní àìdẹ́rùbà àìdẹ́rùbà yàn kákan dẹ́rùbà kákan halẹ̀ mọ́ yàn ká dẹ́rùbà ká lúgọ sẹ́yìn ilẹ̀kùn kò sí nínú ìsìlámù káwọn tó wá sọ pé tọ nǹkan kan bẹ dáàmú wá yín ìlú ìgbìmọ̀ dẹ́rùbà àwọn èèyàn kò sí ẹni ní islam kò sínú òfin ọlọ́run bá so islam ẹ̀sìn tó létò ní tẹ́sìn bá dẹ̀ ti létò dẹ̀ nìyí kò ní sí jàgídíjà gan kò ní sí níbẹ̀ ẹ wo inú náà jí pẹ́pẹ́ islam bá jẹ́ sí jàgídíjà gan níbi irun wa gan ẹ ti mọ alápẹ̀lẹ̀ jàgídíjà gan lẹ̀ kò sí jàgídíjà gan lẹ̀ bá ti lè dé mọ́ wájú bó ti bá yẹ wájú bó ti bá tó báyìí pé títì ló fi kí ìran ìgbà ìjẹ náà nìyẹn olówó tó gbówọ́ ní bàbá olówó àdúgbò ní ìyẹn wá dé náà nìyẹn wá bẹ̀rẹ̀ sí nílé àwọn tó wà jùlọ nílé wọn kúrò wá di wàhálà fún un ìbò sí yẹn wọ́rọ́wọ́ ni ìdí sì máa ń bí gbàgídà gan ní ìròrí ní ìròrí lọ béèrè dáadáa sí máa ń bí gbàgídà gan ní ìròrí látara nǹkan tí yẹn jẹ tí yẹn mú ni gbogbo tó lè fa gbàgídà gan ní ìròrí lọ́nà bá ṣe lé ẹran tó yí àìjẹ́ ìyẹn ni pé ẹran tó burú ti máa ń pẹnu pẹ ẹgbẹ́ rẹ̀ kí àìjẹ́ táàpù wá mùsùlùmí ò lè wùwà a lè wùwà bíi erin a lè wùwà bíi ẹlẹ́dẹ̀ bíi ẹkùn bi ajá a lè wùwà bẹ́ẹ̀ gbogbo àwọn yẹn ni bí ẹ máa ti ń jẹ kò sí ìwòsàn tí ẹ máa ń jẹ ìwà ó wà lára o. bẹ́ẹ̀ náà ni mùsùlùmí àìmọ̀ gbogbooro àìmọtí àìfagbó ẹni máa ń ṣe bẹ́ẹ̀ ẹni yẹn kò ṣe tí islam ní kàṣe ẹ bá lọ wo dáadáa gbogbo ẹni tó bá àwọn tá a bá ń sọ pé wọ́n ń wà dákújàkú yìí àwọn kan yẹn ti tì wọn lára o tó torí islam kì í ṣe ẹ̀sìn ìdàgídígbàdàn bẹ́ẹ̀ ni láàrin lọ́kọláya láàrin òbí sọmọ láàrin láàrin láàrin láàrin láàrin àà wọ́n ṣẹ̀dá lọ́dọ̀ ṣẹ̀sìn tó ní ètò gbogbo nǹkan ní islam ètò ni àìjẹ́ ìwọ́de àìjẹ́ ìwọ́de ẹ̀yìn tó ara lè dà lóru àwọn tó máa ń ṣe nìyí ìfẹ́nú ara wọn ni wọ́n ń tẹ̀lé kí tuntun fẹ́sùn sọ̀rọ̀ islam kan ẹ̀ kódà láàrin ọkọ láya ọkọ bá náà wọ̀n fẹ́ yàwó òun mọ́ èso pé kó wá rí mo ti jú báyìí ní ìfẹ́ rí ẹ mọ́ dàgírí dàgbà nìyẹn ó jà bí ju ó làjú náà ni tó bá lò fẹ́ yàwó rẹ̀ mọ́ ni ó ṣe sùúrù yóò ṣe àládà àládà oṣù mẹ́ta nílé rẹ̀ tó tó lọ tó sì mọ jẹun tó sì mọ mu tó sì mọ sùn tó sì gbọdọ̀ mọ́kùn jẹ ẹni tá a sì fẹ́ fẹ́ mọ́ ta ìfẹ́ ọmọ o kò sì lè lọ bá yóò sì mọ jẹun yóò mọ mu afárádá fún bọ́ọ̀bù tàyẹ́ ti tán ẹ bá gbà mí ó rà á ó ti fẹ́ lé lọ láàrin lọ́kọ́ láyà nìyẹn o o lè kọ́ lọ́mọ ọmọ rẹ náà ni ìsìláàmù ni wàá gbà fọlọ́run ni ọlọ́run tó fún ẹ méjì mẹ́ta mẹ́rin tí wọ́n ya kàtàǹkìrì tẹ́lẹ̀ wá ya kàtàǹkìrì ni ò ní kọ́ lọ́mọ ó lè gbójú ẹ tó mọ òwòsàn nù gbogbo àwọn kan tó ń bí àwọn jàgídà gan ní society tó ń bí nìyẹn so islam ẹ ṣe ẹ̀sìn extremism ẹ̀sìn tó balance ni ọlọ́run wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run ni a ṣe ní ìjọ bẹ́ẹ̀ kọjá là bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ṣe àti ètò ìwọ̀ntúnwọ̀nsí rè gbogbo islam ìwọ̀ntúnwọ̀nsí rè àmọ́ ìdánilẹ̀ mi máa ń kà fún dàbí ìgbà gan òní wípé tó bá ti rí èèyàn báyìí tó bá ti ní irúgbọ̀n tó pọ̀ báyìí ooo lọ́dọ̀ dídé ṣàyẹ̀ irúgbọ̀n tí èyí gọ́wọ́ àti ní ìbí lu ọ ìwọ wàhálà ní ìlú ẹgbẹ́ ṣòkòtò àbí ṣòkòtò délẹ̀ báyìí ẹlòmíì ìlú ti rún àmọ́ ń jọ tó bá bá rú àwọn ẹbá ń pàdé ní ìbọn ti dáadáa sí yóò láìkí dáadáa tí wọ́n ti sì sí ẹnìkan sọ apáyá alùpọ̀ ní mọ́ríkàtì náà ni àwa ń lọ sókò yìí àwa wà ń tàn bẹ́ẹ̀ ń bára àwọn tán bá ti wà sí pẹ̀lú àwọn ọmọ yíbò méjì àbí mẹ́ta kan kò ti pẹ́ máa sọ fún àwọn ọmọ ìyá tó ló dé òun bẹ́ẹ̀ ni òun bá ní rí fóònù wọn nù òun rí fóònù yẹn tms òun wá kò tó kó wá gbà ní ibà wọ́n ti wá fún ní fóònù yẹn fẹ́ mọ́ ọ lọ kọ́m kọ́m kọ́m kọ́m kọ́m ilé ìgò àbí If now you see this, if now you see somebody go, what are you going to do? All right, if I make I talk to, I go take am. You take am now. One thing, the person wey see your phone, wey call you, wey wey call collect am, na Muslim o. Na see, na Muslim. See, see him beg, see him trouser. If na you, you go, you go give am. Ẹ wo, dàdí tẹ̀sán olúwa mi lẹ́yìn. One hour, one na two. I like this very much. I enter now. I do. Tẹ́rí àwa Mùsùlùmí, àwa ni ká àgbọ̀ntà ṣe. Tó fi yé, àwa ni ká dúró sí déédéé àlá Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Anábì sallallahu alaihi wasallam. Gbogbo ayé wọ́n nídìí wa. Wọ́n nídìí wa. Àbá Mùsùlùmí mi, òun gan fúnra ẹ̀ gan ni yóò ti wo àwọn orúkọ tí wọ́n ń lẹ́yìn ó mẹ́lòmíì sún sẹ́yìn ó mẹ́lòmíì yí padà ó mẹ́lòmíì dé gíní lálá tó lo òkè ìjìnlẹ̀ ló ń bọ̀. bí ẹ bá jẹ́ mùsùlùmí dáadáa tó pòfin ọlọ́run bá mọ́ kò ní sẹ́ni tí ò ní fẹ́ bá ti kò sẹ́ni tí ò ní fẹ́ nífẹ̀ẹ́ torí kò ní jàǹbá kò ní ṣàbòsí kò ní ṣàbúrú kò ní ṣèkà kò ní kọjá àlà kò ní ṣàfihàn tó tó bá fẹ́ ṣe olóòfẹ́ ṣòkú olóòfẹ́ ṣòkú ọjọ́ mẹ́ta kò ní wá bó ti fẹ́ kó mọ nìyí òun yóò gbà wájú balansi nìyẹn balansi nìyẹn tọ́lọ̀ ń sọ ah, ní afáàrí níbi òkú àná ìgbìyànjú pé ah, àwọn òkè ń ṣe ìjọ mẹ́ta àfidáwò kò sínú ọ̀rọ̀ ànábì sálọ́lá ànábì òkú ní bọ́wà ó fẹ́ o lọ bí ìdáwò wọ́n tó ń kó wọn ọ̀tún wá rí ọ wọ́n tó ṣíyàwó wọn tó rí ọ wọ́n tó ṣílé wọn tó rí ọ ó ti sọ̀tún lẹ́nu àmọ́ pé ibi ìdáwò lò lọ wọ́n kó wọn wà ń bẹ̀ wọ́n ṣíyàwó wà ń bẹ̀ bó sì láǹfààní àti ọ̀bẹ̀ náà ní ilé tó mọ̀ pé ah onífẹ̀ẹ́ sí nǹkan yẹn ni sẹ́ni kan sí wọn so this one ah afa no dey come for this one àmọ́ for this one ah afa dey come balancing yẹn wọ́n nídìí wa títí àwọn èèyàn ń tó ń bẹ lọ́wọ́ wa nínú mímọ̀ lódodo àwọn èèyàn ò mọ́ àwa mùsùlùmí la reorientate to society àwa sì ní the only option tó wà the only alternative tó wà àwa ni kò sẹ́lẹ̀ mi gbogbo bíkíbi kò sẹ́lẹ̀ mi torí ẹ̀ tí àwọn àfáàsù náà bá ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí èsì fún wọn pé à tó pọ́sibù láti lò ṣá <laughs> nígbà tí wọ́n gbé ẹbí jẹ́ òun ti jẹ́ ní ilé iṣẹ́ ìjọba ni oníṣẹ́ aládàáni ni òkè lára àwọn òbí ọmọ tó ń kọ́ wọ́n fún ẹ ní wọ́n fún ẹ ní fóònù tuntun iphone náà fún ẹ ìdí ìsìlámù ní kò sí ni pé fóònù náà fún ẹ gẹ́gẹ́ bí tíṣà gẹ́gẹ́ bí civil servant tó bá ti gbà ó wù lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ ọ̀gá mi àwọn pẹrẹntì lágbájá ìtọ́mú wá fún mi nìyí wọ́n fún mi nìyí o wọ́n kà bá sí ìgbà pé ah lọ́fẹ̀ẹ́ rẹ̀ yìí mímọ̀ ló ń tèmi ẹ̀tọ́ ẹ̀ ni ẹ̀tọ́ ọ̀gá ni torí tó pàwọ́ àtọ̀gá pọ̀ sálárì ni àbí ní táwọn ẹ̀ sì rí lára ẹ̀ náà fi fẹ́ fóònù ọ̀gá ti sanwó fún ọ tó bá wá gba fóònù yẹn tó dẹ́kọ̀ gàmọ́ ó ti òun ló ní òun ló ní. no o ti ń gba sálárì òṣìṣẹ́ ti ń gba sálárì. Hmm, sálárì ló lẹ́tọ̀ òkè tí tóbi bá wá ẹ́ tóbi bá wá tán bá ń bùlò lójú tí gbogbo èdè bẹ́ẹ̀ tani ó sanwó tani ó polisi ọ̀dà. sọ́dẹ̀ máa máa gbọ́gbọ́ òní mọ́. kó ọ̀gá náà, kó fi mọ́ bẹ́ẹ̀. tí Nàìjíríà ti dàrú pátápátá nìyẹn, ibi tó ti dàrú nìyẹn. Ah, Ọlọ́run adúpẹ́ lẹ́yìn Àwọn kan máa ń le láti ṣe àwọn ibi tí Nàìjíríà wà nìyẹn. Nítorí wà nìyẹn. Nítorí bí o. tí wọ́n fi gbé kọ́ńtrákì ọ̀nà tàbí gọ́tà fáwọn èèyàn kan ìjọba ó rìlíìsì owó five naira ẹni tó gbà á òun ti yọ one naira ẹni tó náà fẹ́ gbé fún òun náà ti yọ one naira ẹni tó padà wá ṣiṣẹ́ yóò wá ná one naira ẹ wà ní títì yóò dáa nítorí nìyẹn owó àbẹ̀tẹ́lẹ̀ ni ibikíbi tá a bá ti ń ṣiṣẹ́ wọ́n bá compensate wa níbẹ̀ àwọn customer compensate wa ẹni tó ń fún wọn ní sálárì tó gbà wá síṣẹ́ òun ló wà ní tásì sí nǹkan tí wọ́n fún wa nìyẹn àjẹ́bẹ̀ olùṣàájú bẹ́ẹ̀ ni kódà òfin ayé gan ó sì wà nínú gọ́ọ̀mẹ̀ntì nìyẹn ó sì wà nínú gọ́ọ̀mẹ̀ntì nìyẹn yẹ gbogbo ìjẹ́ ìjọba náà máa ń ní ẹ máa wo nísìn ẹ bá ti lọ sí báǹkì nísìn gate ẹ máa ń fọ ní nǹkan ẹ máa ń fọ ní nǹkan ó sì ń lẹ̀ ẹ́pò ó ń lẹ̀ àpò ń lẹ̀ àpò dẹ́dẹ́ bá débẹ̀ tó bá pọ̀ tí wọ́n dẹ́ káwọn èèyàn wọlé èyí wò lábẹ́ ẹni wọlé lórí ìdófàáhìn torí ẹ̀ àwọn mùsùlùmí àkẹ́kẹ́ ní ìdàgbàjọ pápá jùlọ àálẹ̀ súnà wal jamaa àwa ní lágbọ̀n fún ọlọ́run àwa láti dédé pẹ̀lú fún ọlọ́run àwa láti mọ tó dáa fáwọn èèyàn àti mọ tí dáa fáwọn ènìyàn torí ìlànà anábì wa muhammad sallallahu alaihi wa sallam òun náà ni so àìsè onídàgbédìjàgbọ̀n nígbà wọn mọ̀ ń ta jàgídíjàgídíjà ọ fẹ́ ká kún àwọn níbi àbòsí níbi kọjá àlà níbi àṣẹ ètò àwọn àfihàn yìí a ní gáàdì a ní nǹkan tó ń darí wa tó ń darí wa ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa sallam òun náà ni. ṣé ìkẹ́kẹ́ wọn kò tó ìgbàgbọ́ àwọn ìgbàgbọ́

a ò pé táàmù tí láti máa gbà ìbáàmù èèyàn kò sí ìwọlé wọn títẹ̀ títẹ̀ bí ṣe ṣe sínú ti táàmù ti ìyẹn ní ayọ́ àwọn ó wọ́n fi wọ́n sí àkéèkì pọ́ àkéèkì tí àwọn tó wọ́n ẹjọ́ máa mú twenty ẹmu máa mú kókó kókó kókó ẹ máa mú lílí lílí ó jáde tí tí kò lóun lè ní. ẹnikẹ́ni kọ́nà kó ṣàánú kíyàn ti dó tòdodo ẹni tá a bá sọ fún tó bá gbọ́ ó dáa fún ó wúlò fún ẹni tá a bá sọ fún ṣé ò torí ẹ̀ ìlànà àlùsùn náà ò pé wọ́n sọ tí wọ́n gbọ́ kì í ṣe ojúṣe ẹni tó ń sọ. ojúṣe ọlọ́run ọlọ́run ni ó jẹ́ kí wọ́n gbọ́ tó bá wu ọlọ́run tó fẹ́ kán gbọ́ òun náà ló ní kàpákán mọ́ gbọ́ àìmúyàn mọ́lẹ̀ pé kéèyàn gbọ́ wà àìmúyàn mọ́lẹ̀ pé kéèyàn ń lo ohun tó ń gbọ́ kéèyàn ṣáàtì sọ káàtì sọ ni bó pẹ́ bóyá àdámọ́ òdodo nìyẹn o àdámọ́ òdodo ni bó pẹ́ bó yá àwọn tí wọ́n ń sá wọ́n padà tẹ̀lé bẹ́ẹ̀ ń sọ fún wọn. wọn ó padà tẹ̀lé àdámọ́dọ́gbẹ́ ènìyàn ẹni tá à ń sọ fún nípa àsìkò oorun àsìkò oorun lélẹ́yìí tó yarí wọn wọn ẹbí ẹ bèrè ni pé a kí ló dé àsìkò táwa ń ti tẹ̀sán sọ pé ó rán ni ẹni títí ó bèrè àlàyé kó bèrè ẹ̀rí tó bá ti má láyé wá tó mẹ́rin wá ó sì dọ̀rọ̀ yàn fún kó yí padà kó tẹ̀lé òdodo àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn àníṣe yẹn ẹlẹ́gbẹ̀rún náà bàbá wa mọ́mù bàbá wa mọ́mù jẹni ìmọ́mù jẹta ìmọ́mù àná ìmọ́mù jẹfà ìmọ́mù jẹjẹ bọ́dé ń kínu ìmọ̀ sọ gbólóhùn yẹn nìyí a fi ń jọ ìlà àwọn oníṣẹ̀ṣe ètí kùránì sọ nù lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe gbàtà náà lè sọ fún wọn pé ah ntọ́nà ń tẹ̀lé ntọ́nà sọ̀kalẹ̀ ní ẹ tẹ̀lé wọ́n ń ta báwọn bàbá wa tàná sì jẹta sì jẹni lórí ẹ̀ láàmà ṣe so mùsùlùmí náà wá ń sọ the same thing. Ah, mùsùlùmí yẹn nìyí nǹkan òye so àwọn bàbá àtàná lè ṣe mistake bẹ́ẹ̀ ni ẹnì kan gbọ́n tán ẹnì kan mọ̀ tán kódà lórí àlámọ̀rí ayé wọ́n ṣe mistake àdẹ̀dún lè pè mistake fún wọn lórí pé ibi tí mọ̀ wọn tó dé nù ní tó dé nìyẹn àwọn bàbá wa tàná bàbá wa ti jẹ́ta káàdì ẹ̀fọ́ àwọn tó jẹ́ àwọn àgbààgbà fáà nílẹ̀ Yorùbá ṣé kàmọ́lì dínà àdàbì ṣé kàdàm àìlọ́rí ká máa méjèèjì nù àlọ́rí àwọn méjèèjì nù. fóònù táwa ń lò yìí oníkàlùkù wọn táà ń lò yìí àwọn òlò wọn ò lò wọn para yìí tó túmọ̀ sí pé bí ọba máa ń padà wáyé tán bá dé àwọn alákòókò ọbí wọn ti lò. ṣé wàá rí àǹfààní fóònù yìí fáwọn tó bá jó ní mímọ̀ àbákẹ́kọ̀ọ́ ẹ̀sìn kódà bí yorùbá ní síra lé síra tí ó gba gbogbo tíra tó lè gba gbogbo àdúgbò wa yìí ẹ lè kó sórí fóònù tẹ́sí máa kà ń bẹ̀. tó túmọ̀ sí pé àǹfààní àti nímọ̀ ju àwọn bàbá yẹn lọ ó sílẹ̀ gbogbo táwọn ní tíra tán ní ní táwọn fi kẹ́kọ̀ọ́ nígbà táwọn gbogbo tán náà fi kú gbogbo tíra àwọn ọmọ ó lè mọ ó lè mọ ó lè mọ tó ní mọ́ síláṣí wáyé torí pé kò rọrùn nígbà náà kò sí fóònù ìgbìyànjú lá wọ́n ṣe àmọ́ tó rọrùn délé tó rọrùn délé nìí fóònù tí ó gba kọ̀ǹtínà mẹ́wàá ẹ gbé sórí fóònù yìí ẹ sì máa kà ẹ dákun ẹ rí pọ́pọ̀lọpọ̀ kan tó dùn tí wọn ò tó ojú àwọn tìsín ó tó nínú mímọ̀ bó ṣe rí nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn àwọn bàbá tá à ń sọ nígbà tó ń bẹ láyé ìrọ̀ṣẹ́ mọ̀mọ́mọ́ tó bá kọ lẹ́tà lápá àwọn èkó ni èèbó òun ìrẹ̀yìn ìrọ̀bá àwọn èkó ni tó bá kọ lọ tó sẹ́ni ẹ̀ sí lọ ni ó tó dé lọ ni níjọ́hùn níjọ́ ni o yóò tó oṣù mẹ́rin àbóṣù mẹ́ta tó tó débẹ̀ ẹ̀dá òkè nísìn àwàláyé nísìn tàbá mú fóònù nísìn tàbá táìpù whatsapp message ẹ̀dá kun ọ̀rọ̀ ìjọba ló máa ń lò ló máa ń lò kó tó débi sí àtẹ́jẹ̀ bí ẹ wà ní ibi tó jìnnà jù láyé bí Australia tó bá sọ fún pé Send the audio, sẹ́ndì ọdíò sẹ́ndì fídíò ẹ̀mọ̀ ìlú ẹ̀yìn báyìí pété ètè báyìí ẹ̀sìn mọ́ sọ̀rọ̀ báyìí gbogbo àwọn ilé àwọn báyìí ò gbà tó wáyé pé ìmọ̀ kan wá pamọ́ nínú ẹ̀sìn ìmọ̀ ẹni yìí ó wá ń bẹ ní Australia táwọn ò láǹfààní ẹ̀ àwa ti sìn aláǹfààní ẹ̀ dáadáa tó yẹ kéèké wọn ní ah, àbáyẹn náà ah, ẹ lè nímọ̀ tó wọn ẹni ẹ òun gangan ìgbésí ayé ẹgbà ìgbé àṣọ àbáyẹn lòun lò láyé ti sìn. kò tí ì ó yẹ níbi ọ̀rọ̀ ayé ó yẹ níbi ọ̀rọ̀ ayé òun náà ló fóònù àmọ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn kò yé nílẹ̀ yorùbá yìí àwọn bàbá wa níjọ̀hún nílùú ọ̀yọ́ àwọn tó já àwọn gbajúmọ̀ tó ń jẹ́ kínní nìyí ọ̀dà yìí péǹtì yìí kò sí ìgbẹ́ mọ̀ọ́lù náà fi ń péǹtì lé èmi ìbọ́tọ̀ náà fi ń péǹtì lé àtọ́bà àti ìjòyè àwọn bẹ́ẹ̀ sí ìyàwó báyìí wọ́n fi ìgbẹ́ mọ̀ọ́lù wọ́n kò sínú drọ́ọ̀mù báyìí àwọn náà ti dáadáa wọ́n tún fi ìdáyẹ̀ bíi ọmọ àtàtàtàtàtà ìgbẹ́mọ̀lú rẹ wa ẹ̀dá kùn kí ìbá fẹ́ fi bẹ́ẹ̀ nísìn èyí ládùúgbò yìí tó gbalé tó ẹ̀ ní pé 999 wà á wé ọdẹ̀gbé wèrè abálálọ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ ìgbà ìjẹ́ ìgbé wèrè ẹ̀ẹ́ tó kẹ́ nìkan máa ní nónónónó ẹ̀ẹ́ àwọn bàbá wa jọ́ ọmọ ẹ̀ṣẹ̀ nìyẹn kí lásọ fún un ah, àwọn ẹ̀gbẹ́ lè yí ó ti ní mental problem àpò òdọ́ bẹ́ẹ̀dì jọun ọparun náà fi ń ṣe ọparun náà fi ń ṣe ló bá mọlé jọun eh, ìyẹ̀pẹ̀ alámọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe so tó túmọ̀ sí pé kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn nìkan òun ni ọ̀làjú wà ó wà ní ọ̀rọ̀ alámọ̀rí ayé gangan fún ẹ̀ sọ fún wa wípé nǹkan báyìí kò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí sódodo ni tó bá ti lè jódodo ìdájú wọlé káà máa ní ẹ àwọn bàbá wa tàná òun sì bẹ́ẹ̀ ẹ àbá wọn lè fóònù ká máa lo fóònù nígbà fóònù lọ́gọ́ dé táwọn èèyàn bí ń ka síra àwọn kan máa ń bú wọn gbà ní pé ẹ̀rí àwọn àti fóònù ka kùránì ẹ jẹ́ pé àwọn kèfèrí àwọn yẹ̀wúdí àwọn náà ti fóònù ǹjẹ́ ìwò yìí nǹkan òye nǹkan ọ̀pọ̀lọpọ̀ tó bá lọ sílẹ̀ lárúbáwá níbi tí wọ́n ti tí mẹ́ẹ̀tì ń parí sí báwọn ti ń lo fóònù tó ń lo kọ̀ǹpútà wọn á ló bẹ́ẹ̀ láfíríkà ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn orí bẹ́tẹ́ ti mọ̀ bá nífẹ̀ẹ́ nílẹ̀ lórí fóònù orí kọ̀ǹpútà ni ìgbẹ́ ló gbé tíra káàkiri mọ́ wọn gbé tíra káàkiri àfáàfẹ́ ilẹ̀ ṣe wá sí wọn kó tíra tẹ́ mọ́tò bẹ́ẹ̀ ló fẹ́ kó bẹ́ẹ̀ agbègbè tíra mẹ́wàá tíra ogún tíra ọgbọ̀n ló gbó síbẹ̀ ó ní tíra àfáà lórí tó ń bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ eléyìí nìkan ní fóònù eléyìí tí wọ́n ń bẹ̀rẹ̀ jẹ̀mọ́ tó bá kó sílẹ̀ kalẹ̀ gbogbo títì yìí kò ní sọ̀rọ̀ tẹ́gbà pọ̀dá mọ́ tó wà ní eléyìí nìkan ká má sì sọ eléyìí tó bá lo fóònù gbégbé ìtẹ́yìn fi ń ṣe kọ́nà fi ń ṣe ẹ̀hẹ́n àwọn tó fi ṣe tó dun tẹ́yìn fi ń ṣe lọ kí ní òdu kẹ́ ẹ pè kán pè yín kẹ́ tẹ́sì mẹ́sẹ̀jì kẹ́ ni rẹpẹtẹ tẹ́ẹ̀fẹ́ pé tí ẹ̀ bá tọkalẹ̀ yóò ju kọ̀ǹténà 50 lọ ẹ sọ fún mi tó ẹjọ́ pé yàrá kan ló ń gbé ó ń gbé rúmọ̀ rúmọ̀ àbálọ́sẹ̀ àbẹ́yẹ̀ rúmù sẹ̀ ló ń gbé tó bá ní fóònù tó bá kó síra síbẹ̀ níbo ni kóyà bá fún síra yẹn gẹ́gẹ́ gbóló fẹ́ kojú tẹ̀tà wọn kiri yìí ọlọ́run fi ṣe àánú fún àwọn ọmọ ènìyàn wọn láàyè jẹ́ ọlọ́run àánú ọlọ́run àbàdì sotori ẹ̀ tá a bá sọ fáwọn èèyàn tí wọ́n bá ti gbọ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá kó yé wọn sí i ẹni wọ́n sọ fún túbà ẹ̀yà sí ilẹ̀ ìpè tí ó padà yé ọ̀pọ̀lọpọ̀ wa náà kò yé wa lẹ́ẹ̀kan náà kò yé wa lẹ́ẹ̀kan náà ẹlòmíì tẹ́ ẹ bá sọ tí ò yé ibi tó yọ̀ ọ́n ti jẹ́ kó yé ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ pàtó má lo gdp lóso yé àbí ẹlòmíì tì ní bá dẹ́gọ̀ bẹ́ẹ̀ pàtí àfọ̀ní bídí àgbẹ̀ bá fọmọ mẹ́wàá sọ́wọ́ rẹ̀ di lóyún kò sí ibi kankan sá nígbà tí yẹ́ ní kankan sá ibi kankan náà ní ìfìyè orí ẹ̀ àbí àmọ́ àtúntà ẹ̀ bá sọ fún àgbègbè ọ̀gbìn kò lé rárá àìsí ti pa mú yàn kéèyé náà ni kéèyé ni. ló a máa sọ a máa sọ. pé sílẹ̀ máa sílẹ̀ sílẹ̀ mọ́ ìgbẹ́ mọ́ bá sọ. ẹ̀ tó bá ti sọ pé ká má bọ̀ òun sọ mọ́ káwà pàtó àwọn tó bá ti sọ bẹ́ẹ̀ á mọ̀ sọ fún náà nìyí so tó bá dẹ̀ ní ká má bọ òun sọ ní òye ká má sọ fẹ́ẹ́ lómi gbogbo ẹni máa ń kírun sásìkò tí wọlé ń bọ national apẹ̀rẹ̀ fún yín náà ọlọ́run ìrun tọ́nà ní ákí ó lásìkò èyí mùdúrà dédé sọ pé ìrun lásìkò ìsọkúsọ ìdàpadà sí ló dé bá mùdúrà nínú sọ̀láta kẹ́ dáadáa nínú kìtà bá mọ̀ fúta ọlọ́run ní irun tó wọn náà ní kẹ́ẹ̀kí ọ̀ràn yàn lòún ṣe o òun sì fi àsìkò sí kẹ́nìkan á ní irun lásìkò ara àsìkò náà láti wá kódà àsìkò tá a fẹ́ kì í sìn ó tún dáa ju ọwọ́ bẹ̀rẹ̀ tá a máa ń kí lọ fún ìṣáyì ni ọ̀ kíyàn lọ́ra àti kíṣáyì ó lọ́ra ó lóore ju ká kí ní bẹ̀rẹ̀ àsìkò lọ kẹrí àsìkò oorun gbogbo oorun táwọn ti pátá ló ní àsìkò bẹ̀rẹ̀ àsìkò parí láàrin ibi síbi láláǹfààní àti kì bá a bá kí níbi káàkiri níbẹ̀rẹ̀ ànínú tábà kí ní ibi tó ti lọ tán káàkiri nígbẹ̀yìn àtúndínú gbogbo ìbò tábà kí bẹ́ẹ̀ náà àbẹ́ ní wàkàtẹ́ láàrin ìgbà yìí náà náà tí wá rí àṣùbà àyílà alásàrì magribi káàkiri wọn ní ìbẹ̀rẹ̀ bí òun ló lọ́la jù ṣẹ́rí ìṣáì káàkiri níbi òun ló lọ́la jù ànábì máa ń dìlé rẹ̀ débi gòmìnà sọ́nà máa ń sọ́nà gbogbo àwọn tó ti ṣàìdí gbẹ̀gbẹ̀ aago mẹ́jọ wọ́n gbọ́ládá òjíjà mọ́ o àwọn àtà fẹ́ kí ní nígbàtà kiri nísìn àgbàládá jù wọ́n lọ àwọn oṣù kọjá ṣùgbọ́n ló ṣàì bẹ́ẹ̀ni èyí tó lọ́lá ju aago mẹ́sàn-án ìgbà <laughs> kíyàn lọ́ra láti kí ṣáì ó dẹ̀ gẹ́gẹ́ àwẹ̀ sábàgbàwẹ̀ bóòlù sí wọ gbàrà báyìí òun la sínú àgbà ládàá tí wàá ju ẹ tó dá sí pé òun kí mọ́gírìbì kó tó sínú lọ tẹ́lẹ̀ tó tún wá kí mọ́gírìbì kó tó sínú ládàá rẹ̀ tún wá pọ̀ ju ẹni tó kí ṣáì kó tó sínú lọ. yóò gbẹ ládàá tàrí àmọ́ ládàá ẹni tó lọ́ra àti jẹ́ tàrí òun gbẹ ládàá jùlọ ẹjọ́ dá pé ó kú bí ìṣẹ́jú márùn-ún tí wọ́n pe àṣà láti sáré òmìnira náà mi lòún dánu dúró òun gba jùlọ. bọ̀dí yàrá wọn pé ilé ah, yìí ti súnmọ́ gbà tí wọ́n pè nù àtúndò ló gbé tó gbé ọ̀rọ̀ anábì sàbàbà ní ẹ lọ́ra ẹ yára sínú gbogbo àwọn anábì bí ẹ bá jẹ sàrí lágbo méjìlá sàrí náà ló jẹ tó bá ti sùn tó ti jẹ sàrí náà ni ó sì sùn tó di lágbo kan tó jẹ sàrí náà ni ẹjọ́ sì ti tó sùn tó náà di lágbo márùn sàrí náà ni àmẹ́ni tí ó kù díẹ̀ tí wọ́n pèrú lòun ra sáré jẹ kan tó gbẹnu lé kí wọ́n pèrú báyìí ó parí tán ọ̀nà bẹ̀rẹ̀ sí ní pèrú òun gba aládájú ni wọ́n lọ. bákan náà ni bákan náà ni so tí náà nǹkan kan náà ní dáǹsọ àgbòkọ tábàyí tí a bá ti ní oòrùn àti òṣùpá àbá ní longer day ká ní longest day ká tún ní longer night longest night ní táwọn wò ní níbi tí oòrùn bá ti ń wọ̀ tí oòrùn ti ń yọ ní tí àsìkò tó bá ń bẹ láàrin ìgbà tá a fi gbá wọ yẹn la máa lò àníwò kódà àníwò pé àsàlátù wọlé láàrin àsàlátù ìgbà tí a fi ṣe nù wákàtí mẹ́tàlélógún ló ń bẹ́ẹ̀ ìgbà táwọn gbẹ̀rẹ̀ náà nù ó wà láwọn mímí bẹ́ẹ̀ jẹ́ 23 twenty three hours oná fi ń gbàwẹ̀ nígbà míì ti rìn bọ́lá ọba tó ń ṣe fún wọn nìyí two hours three hours oníwó ìgbà rẹ̀ tí wọ́n jẹ sàárì ó wọ́n sínú wákàtí mẹ́ta òdúrà náà táìmù ti lọ. وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم اه, آه، يا جماعه توجيه Allah'a Thank